ẹ̀kọ́ kẹrìnlélógún àtúnbí nígbà tí jésù wà láàyè ọkùnrin olórí ẹ̀sìn pàtàkì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ níkódémù wá sí ọ̀dọ̀ rẹ̀ ní alẹ́ ọjọ́ kan ó lọ láti béèrè àwọn ìbéèrè pàtàkì kan lé ọwọ́ jésù jésù sọ àwọn ọ̀rọ̀ ìyanu kan fún un ó sọ fún un pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ ìdílé ọlọ́run ó ní láti di ẹni àtúnbí a di apá kan lára ìdílé wa nítorí pé a bí wa sínú ìdílé náà a di apá kan lára ìdílé Ọlọ́run nígbà tí a tún wa bí ní ẹlẹ́ẹ̀kejì ìbí wa ti àkọ́kọ́ jẹ́ nípa ti ara ìbí wa ti ẹ̀kejì ó jẹ́ nípa ti ẹ̀mí nípa ti àtúnbí ti ẹ̀mí yìí òun ni ẹ̀mí mímọ́ ó ń fún wa ní ẹ̀mí titun èyí ni ẹ̀mí Jésù tí a rí gbà nígbà tí a pinnu láti tẹ̀lé e a di ẹni titun a di ènìyàn Ọlọ́run